إن الحمد لله نحمده ونستعينه ونستغفره نعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا ما يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد أدوك فون الله وبعلا أطريكاتي كفوانا بوا محمد صلى الله عليه وسلم àtàwọn ará ilé àti àwọn sọ́ábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ọ̀nà rẹ̀ títí di ọjọ́ ìkẹyìn Insha Allah a máa tẹ̀síwájú pẹ̀lú tafsir wa ní ìrọ̀lẹ́ sọ́rọ̀ tí 16 أعوذ بالله من الشيطان الرجيم وإبراهيم إذ قال لقومه اعبدوا الله واتقوه ذلكم خير لكم إن كنتم تعلمون إنما تعبدون من دون الله أوثانا وتخلقون إفكا إن الذين تعبدون من دون الله لا يملكون لكم رزقا وابتغوا عند الله رزقا الحق واعبدوه واشكروه واعبدوه واشكروا له إليه ترجعون وإن تكذبوا فقد كذب أمم من قبلكم وما على الرسول إلا البلاغ المبين نيك سواج بلو آية لك بلغوي lẹ́yìn gbà tí Allah subhanahu wa ta'ala ti sọ ìtàn ànábì Nuh fún wa àti èyí tó ń jẹ́ àríkọ́ṣe tí àwa náà mú níbẹ̀ èyí tí ó ń jẹ́ làákàí tí a mú níbẹ̀ èyí tó ń jẹ́ ọgbọ́n táàmù mẹ́ táàmù iye níbẹ̀ táàmù ìmọ̀nà níbẹ̀ táàrẹ mú ìtẹ̀lé tọlọ́run ọba àti ìjìnà sí tọlọ́run ọba tí a rí mú nínú àwọn nínú ìtàn ànábì náà lẹ́yìn náà lọ́wọ́ wá ń sọ fún wa ìtàn ànábì Ibrahim wípé

àrán ànábí Ibrahim náà níṣẹ́ agbèdè ní òjíṣẹ́ إذ قال لقومه اعبدوا الله واتقوه gẹ́gẹ́ bí ànábì inú àti àwọn ànábì ọlọ́run ọba ní ìtasọ́pọ̀ ń pè ìpèpè sí òun náà ni ìmú ní ìjọsìn fún ọlọ́run ọba lọ́kan ṣoṣo wàjítẹ́nìbù tọ̀gùt kí a rẹ̀ jìnà sí ìmá ìjọsìn nǹkan mí tó Allah irú pèpè iná lọ́lọ́run ọba fi rán àwọn òjíṣẹ́ rẹ̀ òun ló torí ẹgbẹ́ àwọn òjíṣẹ́ dìde nǹkan tí gbogbo wọn náà rẹ̀ ń pèpè sí náà nì irú Ibrahim ọlọ́run ọba gbé ta ní kó máa jẹ́ wa fún àwọn èèyàn ìdàkọ́lá lè kọ́ òmìnì ilé ló ń sọ fún àwọn ìjọ pé lọ ẹjọ́ fún ọlọ́mọ ọba wọ̀tẹ̀kù ẹ̀páyà rẹ̀ lọ ẹjọ́ fún ọlọ́mọ ọba ẹgbẹ́ fún àbí pẹ̀lú gini àbí ìjọsìn fún oòrùn ìjọsìn fún òṣùpá àbí àwọn ìràwọ̀ àbí àwọn ọba lẹ́yẹlúwà gbogbo àwọn tẹ́ ẹjọ́sìn fún eléyìí nǹkan tó gbajúmọ̀ láyé ànábíwa Ibrahim wọ́n pè wọ́n wípé ọ̀rọ̀bódò láà ẹjọ́sìn fún ọlọ́run ọba Allah kí dẹ̀ ni a ń pè ní ìbáadà ìbáadà òun náà ni gbogbo nǹkan tí ọlọ́run ọba bá ń fẹ́ràn mẹ́nà làkọ̀wàlù wà làkọ̀àlù nínú gbólóhùn ẹnu ni àbí tí a ń fiṣẹ́ ṣe tí a ń forí kèríkẹ ara wa ṣe zọ́ọ̀yẹran wà bá pínà ètò fojú hàn ni àbí ètò pamọ́ tẹ́ pé fẹ́ràn rẹ̀ yóò dẹ̀ yọ́nú sí i eléyìí ń pè ní ìbádà ìbádà ni torí ẹ̀ ni Allah Ta'ala ti dá wa ó ní wa ma khalaqul jinna wal insa illa liya'budun mi ò dá àwọn àlùjànnú àti àwọn ẹ̀dẹ́ ènìyàn àyàfi kí wọ́n mọ ọjọ́ fún mi eléyìí ni nǹkan tí Ọlọ́run bá torí rẹ̀ dá àwọn mí ó mọ kọ́ lórin wọ́n mọ sọ lọ́rọ̀ wọ́n mọ sọ ń wípé kí la wá ṣe láyé pàápàá ọ̀pọ̀ èèyàn ní ọmọ nǹkan tẹ́rí awá ṣe láyé ẹlòmí káwọn pé ilé ayé káwọn jẹ gbádùn káwọn lẹ́kú ìmí wo pé kóhun wá ṣe ìsìná láyé ni ìmí wo pé kóhun mọ léyàwó yàwó káàkiri ẹlòmí ìdẹ̀ ni pé kóhun wá dúpọ̀ àwọn èèyàn ló wá lòun rò pé katọ́lọ́run bá torí ẹ̀dá wa ma Allah subhanahu wa ta'ala lóòrèkóòrè ní máa ń sọ fún wa a gbé àwọn òjíṣẹ́ dìde tí ma fi ń ṣe ìkìlọ̀ fún àwọn ènìyàn láti ma pẹ àwọn èèyàn láti ma fún wọn ní ìròdùnú bákan náà ni ìròdùnú yẹn nípa àlùjánnà bákan náà láti ma tún ṣe ìkìlọ̀ fún wọn nípa ìyà iná ẹlẹ́ta ilérò ẹ̀wárí tó ń ti bí aláà ṣe ń pẹ àwọn èèyàn yìí tó ń rán òjíṣẹ́ dìde bẹ́ẹ̀ látún àwọn tó ń gúnrí kò níbi tọ́lọ́mọ ọba àríkẹ́ ọlá so awọn àwọn tí ọlọ́run ọba gbé dìde lójíṣẹ́ òun ni anábì Ibrahim wà a ṣàlàyé fún wa wípé anábì Ibrahim òun náà wà nínú àwọn ulul azmi yẹ̀nà ni àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tọ́lọ́run ọba tó tún fún lọ́lá lórí àwọn yòókù àwọn márùn-ún àwọn ni ẹni tí ó òun náà ni anábì Ibrahim anábì Ibrahim Allah subhanahu wa ta'ala lórí ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi àyè nínú Kùránì wọ́n bá ti sọ̀rọ̀ nípa rẹ̀ hátà ibi àyè méjì nínú náà ni ọlọ́wọ́ bá ń sọ̀rọ̀ nípa uswatun hasana ipé ẹ̀dọ́ bí ń dáa jùlọ ní àwòkọ́ṣe bọ́lọ́n ṣe sọnù gbogbo àwọn ànábì Ọlọ́run bá rin àwòkọ́ṣe àtàwọn ẹni rí wọ́n tó ti bẹ́ẹ̀ náà ni Ọlọ́run bá mú kẹ́límọ̀ pé laqad kana lakum fi rasulillahi hasana o bẹ́ẹ̀ náà ló tún wá Ibrahim náà wípé قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه pé àwòkọ́ṣe dáadáa ó ń bẹ fún yín nínú ànábì Ibrahim àti àwọn tí wọ́n tẹ̀lé e. sọ ilé Allah subhanahu wa ta'ala ó ń fẹ́ ànábì Ibrahim ọlọ́run ọba ó dìídì yàn láàyò ni ni wàtàkàdá Ibrahima khalila ọlọ́run fún rẹ̀ ló yàn ànábì Ibrahim ní ààyò torí pé ànábì Ibrahim lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn àdánwò tí ọlọ́run ọba tó gbìn ìdánwò rẹ̀ wò ó yege ebi wípé ó rẹ̀ tún dúró pẹ̀lú ọlọ́run ọba ni torí Allah subhanahu wa ta'ala rẹ̀ pé inna ibrahima ah, kanat ummatan wípé umma umma ni pe ohun kan fúnra rẹ̀ ó ijo ìjọ ìrànàbí ibrahim torí wípé lara ìgbìdánwò tí ẹ̀wò irú ẹ̀ náà fẹ́ sele si ànábì wa muhammad pe gbogbo ìlú kọ̀yìn sí ibi gbogbo wọn tó wá kọ̀yìn sí lásán panu pẹ̀lú ẹjù sínú náà wọ́n á kó iná tó ṣe pé èyàn fẹ́ rí irú rẹ̀ rí àwọn ajú sínú rẹ̀ kó tó dípọ̀ ọlọ́wọ́n wá dóòlà rẹ̀ ẹwọ́bí tó lè lè dé kí gbogbo olúwa kọ́yìn sí yàn káwọn má kọ́yìn lásán àníyà ẹjú sínú náà ni so lára ìdánwò títí ẹni àdánwò tọ́lọ́wọ́n bá fi kàn náà ni ní àwùjọ rẹ̀ ọlọ́wọ́n bá dá mẹ́lúwà Ibrahim sí àwùjọ kan tó ṣe wípé àwọn àwùjọ abọnábọ̀pẹ́ ni àwùjọ àwọn abọ̀rìṣà ní ère ni wọ́n máa ń bọ ère yìí wọ́n gbẹ́ ìmọ̀ kó ṣe pé òkúta ni wọ́n gbẹ́ sí ni náà fi gbẹ́ ni àbí igi àwọn wà nínú àwùjọ yẹn òṣùpá ohun ìràwọ̀ àwọn nǹkan táwọn ẹjọ́ sì fún nìyẹn bákan náà àwọn míì tún wà ní àwùjọ yìí àwọn ọba aláyélú àwọn ọba wọn làwọn jọ́sìn fún pé àwọn eléyìí o àwọn náà darí àwọn àwọn tán fi tán jọ́sìn fún nìyẹn ẹwàwò àwùjọ iná lọ́wọ́n bá wá dá ànábì Ibrahim sí Allah subhanahu wa ta'ala wọ́n ń ṣàlàyé pa ànábì Ibrahim fún wa ó ní wa laqad atayna Ibrahima rushdahu min qabl àwọ́lá fún ànábì Ibrahim ní ìmọ̀nà láti pẹ́tipẹ́ ẹni pé bó ṣe dá sí àwùjọ yìí àyàfi ẹni tọ́lọ́wọ́n bá bá fún ní mọ̀nà ó máa le gidi gan ìpé kẹ́nìkan níbi tó jí níjìnjì ilé ayé rẹ̀ òṣà ló kọ́kọ́ rí ìjìnjì ilé ayé rẹ̀ ìbọn lọ́bọ̀ pẹ́ni àbí ó rí àwọn tí wọ́n ń bọ òṣùpá bóòrùn ó máa le gidi gan fún rọ ẹni bẹ́ẹ̀ yẹn kó rí mọ̀nà ma Allah subhanahu wa ta'ala ni wala qad atainahu rushdahu min qabl wa kunna bihi alimin awala fún ní mana pẹtipẹ àwa kan yìí náà lára ẹ ṣe kí ni là ń fi àwọn nǹkan bàbá rẹ̀ àtàwọn ọjọ́ rẹ̀ jọ́sì fún nínú nǹkan tó wọ́kọ́ ń ṣe ilé mọ̀ onípa máa kó àwọn òṣà nílẹ̀ òṣà tí wọ́n fi ọwọ́ ara wọn gbẹ́ tí wọ́n fún lójú fún létí fún ní gbogbo oríkèríkè ara àwọn nǹkan tí wọ́n wá pèsè fún àwọn òṣà yìí wọn ò lè lò wọ́n lójú wọn ò fi ríran wọ́n létí wọn ò gbọ́ kankan hátà ẹnu tí wọ́n kírètì fún òṣà wọn tán bá gbóúnjẹ ẹlẹ̀ òṣà ò lè jẹ àwọn náà náà máa lọ síbi òṣà yìí lẹ́yìn ìgbà táwọn oúnjẹ ibá ti rà tán wọ́n kò gbẹ̀ wọ́n dàánù ó tún gbé ní ìfún subhanallah ìpè kọkọlọ́run kó má fi gìgí kó má fi di ọkàn wa tójú wa àti etí wa dépò wípé ìyóò tún wá gọ̀ọ́ ìpé yóò wà mọ́ nǹkan tó fọwọ́ ẹgbẹ́ òtún àmọ́ ìjọsìn fún sọ ilé ìlú ma ń ṣe òun ní kàyéfì láti kékeré pé à ẹ̀hùn kan táwọn èèyàn jọ́sìn fún yìí so nǹkan tó ma ń wò nígbà tó bá ń rí torí pé bàbá rẹ̀ yẹn náà ni Azar inú ẹgbà wá mi wọ́n sọ pé kìí ṣe bàbá rẹ̀ gẹ́gẹ́ ni pé ẹni tó jẹ́ alágbàtọ̀ rẹ̀ ṣùgbọ́n bàbá náà ni tí kẹ́límọ̀ tí Kùránì fi lò ṣùgbọ́n bàbá rẹ̀ wá jẹ́ ẹni tó pé ìkan gbòógì nínú àwọn tó máa ń gbẹ́ ère ni lọ́dẹ̀dẹ̀ wọn òun náà ni bàbá ti máa gbẹ́ àwọn ère yẹn wọ́n máa wá lọ tàá fáwọn èèyàn lẹ́ẹ̀ máa fi pawó gidi so ilé ó wà nínú nǹkan tó rọ́kọ́ jírí lẹ́yìn náà ìjọ tí wọ́n bá tún wá fẹ́ ṣe ọfẹ́ bọ àwọn ère wọn tí gbogbo ó gádàjọ wọ́n wá kó àwọn lọ síbi tí wọ́n kó ọ̀pọ̀ àwọn èrè yẹn sí oníkálùkù ń wà kúnlẹ̀ ó wà mọ́ tọrọ nǹkan tán bá ń fẹ́ sọ ànábì Ibrahim kan máa mọ wo àwọn nǹkan tí àwọn nǹkan yìí ó kọ́kọ́ mọ́ ń pa á lẹ́rìn tẹ́lẹ̀ ni kó tó wá mọ́ ṣe ní kàyéfì pé à ẹgbọ́n náà gbogbo àwọn nǹkan tí ẹwù gbogbo àwọn èèyàn ni wọ́n kúnlẹ̀ yìí àwọn èrè tó ṣe pé tá a bá wò gan-an púpọ̀ ọ̀nà ẹ̀ ń bẹ látọ̀dẹ̀dẹ̀ wa o náà ni gbogbo wọn wá jòkó náà kúnlẹ̀ sí so ẹni tọ́lọ́wọ́n ọmọ bá fún ní mọ́nà ó ṣòro láti ní ìròrí láti mọ̀ nǹkan báyìí pàtàkì Ibrahim bẹ́ẹ̀ sí ní wò wá kà á láyà ìpẹ́ yọrọ kò jẹ́ rí bẹ́ẹ̀ pé báwo ni ó ṣe fúnlẹ̀ fún òṣà tí ó mọ̀ bò òṣà àwọn òṣà tó ṣe pé òun òun wà kó ní àwùjọ wọn ó mọ́ ń bọ́ sí àwọn àyè kan níbi tí ó ti mọ́ lọ ń gba atẹ́gùn tí ó mọ̀ rú nípa Allah subhanahu wa so inú àwọn àyè yìí lànàbí Ibrahim lọ níjọ́ kan tó wá bẹ́ẹ̀ sí mọ̀ ronú tó ń bá ń wo òkè tó ń wó ràwọ̀ tó ń wó oòrùn tó ń wó òṣùpá òun òwò báwọn yẹn ṣe ń wo pé ah, ọlọ́run àwọn lélẹ̀ òun wò ó ní ẹni tó ń wo pé ah, dájúdájú ẹnìkan ló máa dá àwọn nǹkan wọ̀nyí pẹ̀lẹ́lá Allah subhanahu wa ta'ala nígbà tó ń sọ̀rọ̀ nípa ìwòye iṣẹ́ anábí Ibrahim ó ní anábí Ibrahim ní ìgbà tó lọ sí ààyè ó wà níbẹ̀ falamma ra'a kawkaban àwọn ìràwọ̀ ló kọ́kọ́ rí ó ní à ilé hadha rabbi definitely ilé ìgan lọ́lọ́run ni فلما عفل قال إني لا أحب الحافلين bàtó ma rí pé ilẹ̀ mọ́ tó bá rí pé ìràwọ̀ bá jí sàfí àkó lójú sánmọ̀ ó ní àà ah, eléyìí ò lè jẹ́ ọlọ́run tó bá ṣe pé ọlọ́run ṣe ń wá tó ń lọ ní nípa eléyìí ò lè jẹ́ ọlọ́run la uhibbul afilin èmi ò fẹ́ nǹkan tí yóò máa yọ tí ó dẹ̀ tún máa tí ó máa wọ̀ bí tó ti ń ro ilé ìfẹ́ náà ló bá tún rí ọjọ́ mìíràn ló tún rí òṣùpá pàtó rí alkọ́mọ̀rún bá ìzìgà ó tún wò pé à ah, hádá rọ́bì ilé ìlọ́lọ́run torí pé ìràwọ̀ lórí tẹ́lẹ̀ ó tún wá rí pé òṣùpá ilé tún tóbi díẹ̀ ju ìràwọ̀ lọ fàlámà afàlà bá tún yá bí òṣùpá ṣe yọ yẹn bẹ́ẹ̀ ló náà bá tún wọ̀ ní àsìkò tí ma ń wọnú kò bá tún rú súpamọ́ wà ní àá ìpé fàílàmìyà ẹ̀dínì ọ̀rọ̀ bì tọ́lọ́wọ̀n ò bá fi ọ̀nà mọ̀ ní pẹ̀lú ilé tí mo ń wò yí o ìpé làákù náà ẹ̀nà tọ̀lì pàpáwà ní àwọn ẹni àánú torí pé ó ti ń kà á láyà ìpà òṣìyàwó ló kọ́kọ́ yọ owó òṣùpá ló tún yọ ó tún wọ̀ ibi tó ti rò pé tọ́lọ́wọ̀n bá tó wò bá rí mọ́nà látọ̀dọ̀ ọlọ́run definitely ó máa wà nínú àwọn ẹni àánú ni bákan náà tó ti bó ṣe ń sọ ilé bóòrùn náà tó definitely eléyìí ó máa jẹ́ ọlọ́run gbàtó wá tún rí pé òun náà fàlámà àfàlá òun náà bá tún wọ̀ ó bá ní à ah, rẹ ọlọ́wọ́n ọba pé eléyìí ó dàgbé nǹkan ló ti fẹ́ ka àwọn láyà ní ọlọ́run fọ̀nàmọ́ mi kí n má bàa wà nínú àwọn òṣìríkù ẹwù mélòó nínú wa làwọn náà máa ń jòkó báyìí ká mọ ohun kan tọ́lọ́run bá dá ká mọ wàrà tọ́lọ́run dá àtà àwọn òyìnbó gbogbo èyí tí anábí Ibrahim tó ń rò ní làákàyè làákàyè wọn kò comprehend ògbé àwọn nǹkan yìí ni wọ́n create ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n create ẹwà ago táwọn sọ́wọ́ lásán wọ́n ṣe ago débi pé ago yẹn ó máa ṣiṣẹ́ ìmíyìn wọ́n fi bátìrì sí ìmíyàn máa sọ pé kò ní bàjẹ́ pé ó máa ṣiṣẹ́ lọ continuously ni kò lè rẹ́ pé kò sí ìyí ò ní bàjẹ́ níbẹ̀ so gbogbo àwọn nǹkan tí wọ́n wá ń ṣe yìí náà ni làákàyùn wá fi síbẹ̀ wípé tí mínítì fi ń ṣiṣẹ́ nígbà tó yẹ kó ṣiṣẹ́ tí second hand yẹn náà ni ọwọ́ ti second tó náà ń count nígbà tó yẹ kó count ọwọ́ ti hour ń count nígbà tó yẹ kó count ìkankan wá kọlu àwọn ń bẹ̀ bólẹ̀ pé ó mọ́ ń kọlu àwọn nígbàtàgbó bá ti bàjẹ́ lọ ìkankan wá kọlu àwọn ń bẹ̀ pé definitely ẹnìkan ló wà mẹ́ tó ṣe kíni tó control kíni so ṣùgbọ́n láì àìṣe làákà ìtú wọn àwọn máa ní kò sí ẹnìkankan tó ń control ilé ayé pé gbogbo ẹ̀ wọ́n máa ní à ń pè kíní kan ní the big bang theory pé gbogbo ẹ̀ ó kàn wá lẹ́ẹ̀kan náà ni ó kàn blow ní gbòà akàrí ni àwọn èèyàn dúdú kan wà ń bì kan ni àwọn èèyàn funfun kan wà ń bí kan ni àkàrí Asia ni àrí Africa àrí Europe pé eléyìí náà pè ní Big Bang Theory pé gbogbo nǹkan kan kójọ lẹ́ẹ̀kan náà ó kàn bló ni ó kàn pín ó kàn fọn ilé ayé kan exist lẹ́ẹ̀kan náà ni so nǹkan táwọn báwọn òyìnbó ṣe máa ń bọ́ṣe ń rorí nìyẹn so kọta máa wá bèèrè ní pé kí ló ń dà wá sọ pé àwọn agbó yìí náà tẹ́ ń kójọ ìpé kí wọ́n kó gbogbo ìjọba pé gbogbo ẹ̀kan lè wá lẹ́ẹ̀kan náà papọ̀ fún rẹ̀ gbogbo máa máa ṣiṣẹ́ ni and seconds máa máa ṣiṣẹ́ máa máa so ịbanye ọ̀rọ̀ iná pé gbogbo ẹ̀ blow lẹ́ẹ̀kan náà a bá rí pé òòrùn ń yọ bó ní time tó yẹ kó yọ ó wọ̀ ní time tó yẹ kó wọ̀ yọ tó yẹ yọ ó wọ̀ tó yẹ kó wọ̀ bẹ́ẹ̀ náà ni òòrùn káwá à eléyìí ni kí náà pè ní kò sí pé ẹnì kankan ló ń kọ̀ǹtró rẹ̀ ẹ̀rí sọ àwọn máa ro gbélé lọ́wọ́ ní kò sọ́lọ́ sọ irú nǹkan táwọn náà wá dá yìí kí wọ́n máa sọ fún wọn kán bẹ̀rù látà ìlọ́bẹ̀ pé ṣé agbó yẹn tẹ́ kójọ ó lè dédé máa ṣiṣẹ́ láìsí pé ẹnìkan kọ̀ǹtró rẹ̀ ni àbí láìsí pé ẹnìkan ló kó jọ àbí àwọn nǹkan mìtẹ̀ manufacture tó gba àwọn ilé wà ní nǹkan tí làákà ìwọ̀n gbé látara wípé súnmù bukumun wa rúmùyùn wa hum la yarji'un tó pé wọ́n ti di létí wọn ò lé ojú rína ọkàn wọn ti di etí wọn náà ti di wa hum la yarji'un wọn ò lè ṣẹ́rí padà sọ́tọ́lọ́hun ní ah, ọlọ́run ọba ìwọ náà lọ́ba tó lè fi ọ̀nà mọ̀ mí o máṣàláì wá fọ́nà mọ̀ mí Allah subhanahu wa ta'ala wá fi ọ̀nà mọ́ débi wípé òun wá ń rorí yàtọ̀ sí bí àwọn ẹni àwọn àwùjọ rẹ̀ ṣe rorí ọlọ́run ọba wá ní àwọlá náà nábí Ibrahim náà níṣẹ́ kó mọ̀ pé àwọn ìjọ sí ibùdókọ̀ ẹjọ́ sì fọ́lọ́wọ́n ọba ọ̀tàkó rẹ̀ páyà rẹ̀ so nínú nǹkan tó wá kọ́kọ́ pè wọ́n sí bàbá rẹ̀ gẹ́gẹ́ ló kọ́ pè náà pé bàbá mi kí ni òòṣà yìí tó ṣe eléyìí o wàjádínà alẹ́ àbá àná àkìfú bá ṣe rí àwọn bàbá wa bọ́yí mọ́ ń ṣe náà nìyẹn o ìwé ṣáàfiwálẹ̀ bẹ́ẹ̀ lábìbọ̀ yí wọ́n á dé lọ́wọ́ rẹ̀ pé eléyìí ṣe a mọ́ ń gbọ́yìn ni ìtẹ̀lẹ̀rù nígbàtẹ́ bá ń pè wọn àbí ó lè sọ̀rọ̀ nígbàtẹ́ bá sọ̀rọ̀ sí wọn ni ṣe lè etí wọn ṣe wọ́n fi ń gbọ́ bẹ́ẹ̀ náà ni àwùjọ tó ń pé ohun rẹ̀ sí fọ̀ wà ní eléyìí tẹ́ ẹjọ́ sí fún yí o àdúnwòlé ìlà rọ́bẹ̀lẹ̀ àlàmì ọ̀tálẹ̀ àwọn nǹkan yìí jẹ́ sí èmi o àti sí Allah subhanahu wa ta'ala pípò gbogbo sí fún Allah nìkan náà lẹ́lẹ̀ máa òun náà ni ọba tó ṣe pé kalakọ̀ ni wọ̀yà àdín ọba ló dá mi òun náà ló fi ọ̀nà mọ̀ mí wípé àìbúdùnlá ẹjọ́ ọba yìí òun náà ni tó ṣe wípé yùtù ni wọ̀yà òun ni ọba tó ń fún mi ló jẹ wọ̀yà ó rẹ̀ ń fún mi lómi bó ṣe ń ṣe fún yín ló ṣe ń gbogbo wa kò ń òun náà ni ọba tó ṣe pé ó máa ń pèsè àrísìkí ìjẹ̀mú fún ní kálùkù wa bákan náà ni nígbà tó bá rẹ̀ wáyá lọ́ba tó fún mi níwòsàn Ibrahim fi elé ó fi ń pè wọ́n ọba ọlọ́wọ́n ọba gbogbo ti Ibrahim anábì Ibrahim níbi àkójọ tí gbogbo wọn náà tún wà bó lè sọ fún bàbá rẹ̀ náà ló tún sọ fún ìjọ rẹ̀ pé ìbọ́dọ̀ lọ ẹjọ́ sí fọ́lọ́wọ́n ọba nǹkan tó dẹ̀ ń pè wọ́n sí òun náà ní tawhid ó ń pè wọ́n sí tawhid al-ibada yẹn níbi àwọn iṣẹ́ ọlọ́run pé ọlọ́run òun ló ń ṣe gbogbo nǹkan òun ní fún yàn ní wòsàn òun ní pààyàn yùmí tún ní ọ̀yọ̀yí òun ní fún yàn níṣẹ́ ní bákan náà ní nígbàkígbà tí ìyẹn bá ń wá àrànṣẹ́ òun lọ́wọ́ tí pèsè àrànṣẹ́ fún yàn tẹ́lẹ̀wù ní gbogbo bákan náà ni ó dẹ́ pé wọ́n sí ìjọsìn fún ọlọ́run ọba ó dẹ́ ń sọ fún wọn nípa ìgbéǹde ọjọ́ ìgbéǹde àkíyámà yẹn ni ìpé ọlọ́run ọba yóò jí gbogbo wa yóò gbé gbogbo wa dìde káàjẹjọ lọ́dọ̀ ìlọ́jọ́ ìgbéǹde àkíyámà ṣùgbọ́n tóun ti bó ṣe ń pè wọ́n yìí wọ́n kọ́ wọn ò ṣe kí ni wọn ò gbọ́ ti ti anábì Ibrahim alayhi salatu wassalam tó ń pè wọ́n sí ìbáadà ìbáadà òun náà ni nǹkan tí ànábì wa padà wá fi lọ́lẹ̀ fún wa láyé àwọn ànábí ọlọ́mọ ọba tó ti síwájú ìbádà bó ṣe péjọ lẹ́yìn sí wa lọ́wọ́ kò péjọ sí wọn lọ́wọ́ nígbà náà ṣùgbọ́n Ibrahim òun náà ni ọlọ́mọ fi àwọn òjíṣẹ́ fún wàlàmì yóò tọ́ áhẹ́dùnmí kọ́bìlì ọlọ́wọ́ bó fún ẹni kankan tó síwájú nínú àwọn òjíṣẹ́ ní àwọn kan yìí nínú ẹ̀hùn ni pé ọlọ́wọ́ bá rán àwọn òjíṣẹ́ yẹn sí gbogbo sí àwọn ìjọ wọn ọlọ́nà ṣe kí ni bọ̀yìnstú ìlàlẹ̀ àlàmìnà ọlọ́wọ́ bá ṣe ó rán ní sí gbogbo àgbá ńlá ayé pátá so inú àwọn nǹkan tọ́lọ́wọ́ bá ni ìpè sí àyíbáadà ìmọ̀ ọlọ́run lọba lọ́kàn ṣoṣo àti ìjọsìn fún lára ìjọsìn yẹn oníká kírun ká gbàwẹ̀ ká yọ zàká ká ṣe ájì lọ sí ilé ọlọ́run ọba gbogbo ilé ìbáadà ni ó wà nínú Qur'an àti ìmọ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ adkar eléyìí ìbáadà tí a ń fi ẹnu sọ nìyẹn lára ìbáadà fẹnu sọ òní al-amru bil ma'ruf ìmọ̀ pààyàn láti ṣe dáadáa àti ìmọ̀ ọkọ̀ ìwà ìbàjẹ́ fáwọn èèyàn lára ìbádà àfẹnusọ lélẹ̀ adẹ̀mí ìbádà tí a ń foríkèríkè ara wa ṣe inú ẹ̀ òní kí ń fọ́lọ́mọ ọba a foríkèríkè ara wa a fi ṣe lè inú ẹ̀ a tún náwó nínú ìbádà náà ni a náwó a nara níbi iṣẹ́ ájìlọ sí ilé ọlọ́mọ ọba àlékẹ́ọlá so eléyìí lára ìbádà ni alẹ́ ìta àfẹnu ṣe àdẹ̀lẹ́ ìta ń fi oríkìríkì ara wa ṣe so èèyàn kọ́ wà ní òun gbọ́ ọlọ́run ọba gbọ́ èyí tó wá ní ṣe pẹ̀lú ìjọsìn ọlọ́run ọba kọ́ ní mo gbọ́ ọlọ́run ọba gbọ́ lọ́kàn mi ṣùgbọ́n ìjọsìn yẹn ẹ̀yọ̀ǹda mi níbi yẹn wà àwẹ̀ gbígbà yẹn a ní ẹni yìí ó kàn gba ọlọ́run ọba gbọ́ ni alaharifin lórí ìfẹ́ lásán ìpẹ́ ẹnu lásán lóòrùn fi gbọ́lọ́run ọba gbọ́ bóyá ìtọ́ tẹ́ ń sọ ẹgbẹ̀ kò dọ́kàn àmọ̀ tó bá tún ní kìí ṣe ẹnu pọ́n fọkàn gbọ́lọ́run tó bá kọ̀ láti kírun a ní irú ẹni pé ìyàtọ̀ tí bẹ láàrin wa àti àwọn ahlul kitab àwọn Yahudi àti Nasara òun náà ni ìrun àbátàwọn míì pé ẹni tó bá wá gbé ìrun yìí jù sílẹ̀ pàkọ́dé ashraka ẹni yìí ti ṣẹbọ sọ òun náà ni àkọ́kọ́ nǹkan tá àjẹjọ́ ìlọ́jọ́ gbíndẹ̀ kìyàmà gẹ́bí Ànábì sallallahu ń ṣe sàlàyé fún wa so nínú ìbádá nìyẹn so yàn ní láti ṣe àmójútó ìbádá torí pé òun ni àwọn ànábì ń pe àwọn a gbọ́dọ̀ dájú wàjítẹ́nìbò tọ̀gùt ẹ̀jìnà sí ìjọsìn fún kan mí yàtọ̀ sí Allah ìmá ìbádà ti ti ẹnu ni al'amuru bil ma'ruf yán ya sí dáadáa kò bàjẹ́ fúnyàn yóò gbọ́rọ̀ pèyàn sí òṣà pèyàn sí egún pèyàn sí ẹyọ pèyàn sí ìjọsìn fún kan mí tó yàtọ̀ sọ́lọ́n eléyàn ń fi ẹnu jọ́sìn fún kan mí nìyẹn yẹ́dẹ̀ ń fi ẹnu tako ìbádà tó bẹ́ẹ̀ náà rẹ̀ tún ní ìbádà tí yàn fẹ́nu ṣe òní kí yàn ka alkùrán kí yàn ṣe ọ̀pọ̀lọpọ̀ alkaw so inú ẹ̀ ni ọgbọ́rọ̀ ṣe ṣíríkù níbẹ̀ bákan náà rẹ̀ ni yàn túbọ̀rọ̀ ṣe bídá níbẹ̀ lára iṣẹ́ ṣíríkù níbẹ̀ òní kàkà tí yóò máa ka alkùrán ní ẹni kó mọ́ orúkan ládá lọ́dọ̀ nǹkan ní yàtọ̀ sọ́lọ́run a ní ṣíríkò láàzgáàrù ní àbí kó mọ́ ka alkùrán kó wá máa ti orúkọ alìjànú bọnú rẹ̀ kó mọ́ máa ka alkùrán kó wá máa sọ̀sọ̀kúsọ̀ kó máa ti bọnú ẹ̀ kó ní kó lè bá dùn ní so ilé a ní ẹ̀yẹn ṣe kúfúrú nìyẹn yẹn ni wípé ó ń fi ẹnu rẹ̀ ṣe ọlọ́run ní ètò gbé kúrò nínú Islam bẹ́ẹ̀ náà wá ní pé èèyàn tún lè kó sí bídá látara rẹ̀ pé kàkà tí yóò mọ̀ fi ka al-Qur'an tí ó mọ̀ pé ọlọ́run kó mọ̀ pé nǹkan míì tó yàtọ̀ sí Allah àbí kó mọ̀ pé Allah kó tún wá mọ̀ pé nǹkan míì ní ẹni pé yóò lóun fi àwọn nǹkan yìí ṣe sọ́lọ̀ àwọn nǹkan yóò lè sọ̀yàn nù àbí kí yàn ní ìbádà pẹ̀lú oríkèríkè ara wa yàn kí n fọ́lọ́ Allah subhanahu wa ta'ala òun nìkan nìyàn tẹ́pọ̀pọ̀ fún ònìyàn rúkú fún nìyàn kúnlẹ̀ fún nìyàn foríkalẹ̀ fún anábì Ibrahim alayhi salatu wasalam ń sọ fún àwọn ìjọ rẹ̀ nígbà tó rí pé ìpé lára ní ọlọ́run ọba alẹ́ìwọ̀n náà yẹn ni ọ̀sán àti òru táàrin yẹn lára ní ọlọ́run ọba ni ọ̀ṣàmtò wẹ́lùkọmọ̀ àtòrun ní àtòṣùpá ní lára ní ọlọ́run ni làtẹ́jùlá lìṣàmtò wọ́lẹ̀lùkọmọ̀ ẹ gbọ́rọ̀ jọ́sìn fún oòrùn àbí òṣùpá wasjud lillahi alladhi khalaqahunna ẹnìkan tẹ́ ẹ máa jọ́sìn fún òun náà ni Allah tó dá àwọn nǹkan wọ̀nyí tó bá ṣe ń gbẹ̀yìn gbà lóòótọ́ wípé òun nìkan ni a jọ́sìn fún ẹ̀hùn kọ́tọ́lọ́run sọ fún wa pé lára mi ọlọ́wọ́ bá ní àwọn nǹkan rìn àwọn nǹkan tọ́lọ́ bá fi ṣàmì yìí àwọn míì wá gọ̀ débi wípé òun ni wọ́n jọ́sìn fún ẹlòmí ò ní òṣùpá ní oòrùn ní àwọn ó pè ní ọlọ́run pé ọlọ́run kan ni ó ń kọ́ntúrò òru yẹn tó ṣe pé ọlọ́run òru ó ní ọlọ́run òjò ọlọ́run òòrùn ọlọ́run òṣùpá ọlọ́run bá ní ẹmọ́jọ sí gbé lára ní ọlọ́run bá ní ká ní òru ó sọ fún wa pé waja'alna layla subata a ṣe àwọn òru yẹn fún yín kẹ́ ẹ máa fi sinmi tó bá gbóhùn ọ̀hún tó bá wọ ọlọ́run bá nínú ọlá rẹ̀ in ja'ala Allahu lakumul layla sarmadan ila yawmil qiyamah tó bá fẹ́ ṣe òru yẹn ní nǹkan tó ṣe pé yóò wà lọ gbére ila yawmil qiyamah kò sọ́lọ́ nǹkan tó máa ní òun fẹ́ mú ọ̀sán wá sọ́tọ́wọ́ máa wá ṣe bẹ́ẹ̀ pé òru nìkan ní ká ní káàkiri mọ́ sún sún sún sún ká wọ́n jí mọ́ kò sẹ́nìkan tó lè mọ́ ọlọ́run sí àbí nínú àmì ọlọ́run tó ṣe ọ̀sán fún wa láti máa fi ṣe ìwájẹ mú káràkátà wa tó bá ṣe ọ̀sán yẹn kó wà sármọ́dán ìlàyà ọmọlùkìyàmà pé kó gùn lọ bẹ́ẹ̀ bọ́lọ̀ sí sọ́nù kùránì nìyẹn pé ṣe ọlọ́run kan wà Allah subhanahu wa ta'ala lára àmì rẹ̀ ní òun náà nìyàn jọ́sì fún òun nìkan ló ṣe àwọn nǹkan yìí bó ṣe rí yìí tó bó ṣe kó rí nìyẹn bẹ́ẹ̀ náà dẹ̀ lóòrùn òṣùpá èyàn mọ̀ rò ní pé èyàn fi jọ́sìn fún àwọn nǹkan yìí tó ń ti bẹ́ẹ̀ wá ní èyí tá a pè ní ìjọsìn pé èyàn ń tẹ̀ èyàn rùkú ni èyàn lọ sí sùjúdù ni àbí èyàn ń ṣe gbogbo àwọn èyí tó ní ṣe pẹ̀lú pé èyàn kírun Allah subhanahu wa ta'ala nìkan èyàn ń ṣe lé ìfún sọ ẹni tó bá wá forí balẹ̀ fóòrùn àbóṣùpá àbí ẹ̀dá ọlọ́run ọba kan tó ń wo gbóhun jọ́sí fún kan yìí ẹni ti ṣe ṣíríkù pẹ̀lú ọlọ́run yóò kò rí ju mínà ní ńlá ṣíríkù tó dẹ̀ ṣe ilé yọ kó inú islam tó dẹ̀ ọlọ́run ni wà àbúdó lọ́à ẹjọ́ sí fún ọlọ́run ọba tó ṣe pé ló dá gbogbo nǹkan yìí èèyàn tó ń forí kanlẹ̀ fún òun ló dá oòrùn tó ń forí kanlẹ̀ fún òun ló dá òṣùpá tó ń forí kanlẹ̀ fún ọ̀ṣun odò ọ̀ṣun tẹ́ forí kanlẹ̀ fún Allah subhanahu wa ta'ala ló dá àwọn kan so ń lọ lọ́n sọ pé ẹ̀rọ̀dọ̀lá ẹjọ́ sí fún ọlọ́run ọba Allah so lára ìjọ́ sí o ní àsọ̀láàtù wà lára ẹ̀ náà wá ní gbogbo àwọn pé èèyàn tẹ̀ ní forí kanlẹ̀ ní kúnlẹ̀ ní Allah nílé wà fún ẹni tó bá lóun forí kanlẹ̀ fún èèyàn kan àbóhun kúnlẹ̀ fún èèyàn kan àbóhun tẹ̀ ó ti ṣe lọ́hun ṣe bú pẹ̀lú lọ́hun ẹni tó bá wá lọ́hun ò kúnlẹ̀ fáwọn nǹkan yìí pẹ̀lú àníyàn kó ń jọ́sùn àwọn nǹkan ń pọ́n wọn lé ni tó wá ṣe pé ó pọ́n àwọn nǹkan yìí lé pẹ̀lú ìkúnlẹ̀ àbí gbogbo àwọn nǹkan Allah subhanahu wa ta'ala ní wà ṣàkú ìpáyà rẹ̀ ìpáyà ọlọ́wọ̀n ọba òun náà ni kí a rí nǹkan tí ọlọ́wọ̀n ọba tó pè lẹ́yìn kọta Allah subhanahu wa ta'ala tó pè ní haram kí a páyà rẹ̀ kí a jìnà sí àbí nǹkan tó pè ní haram nǹkan tó pè ní halal tí ìyàn súnmọ́ ètò pè ní haram kí a lè sí ẹlẹ́yìn náà ni ìpáyà Allah subhanahu wa torí ẹ tán bá ní ìyàn páyà ọlọ́run ọba a ní ẹni ìyẹn ó ń tẹ̀lé àwọn àṣẹ Allah ó dẹ̀ jìnà sí àwọn ṣẹ́ ọlọ́run ọba ó ń ṣe àwọn jìnà sí ọlọ́run ọba ó jìnà sí eléyìí òun náà ni ẹni tí ó páyà Allah subhanahu wa ta'ala ẹ̀wà rí ìpáyà ọlọ́run kì í fò mọ́ọ̀yàn ìpáyà òní dédé fò mọ́ọ̀yàn káwá ní à kò sí tàbí ṣùgbọ́n tó bá ṣáà sí ń lọ káàkiri kẹmọ lọ mọ́síláṣí káàkiri wà á ní ìpáyà lọ ìyẹn ó mọ ni ìyẹn ó mọ àlá níbi mímọ̀ rẹ̀ àti àwọn nǹkan tó fẹ́ fún wa àwọn nǹkan yẹn náà làáwà máa gbìyànjú láti ṣiṣẹ́ tọ̀ torí pé ẹni tó bá lóun mọ Allah àwọn nǹkan tó wá pa wá láṣẹ pé ká ṣe ó wá gbé jù sílẹ̀ àálẹ́ nìyí kò ní ìpáyà Allah subhanahu torí ẹ̀ ànábì sallallahu alaihi wasallam a máa ṣàlàyé fún wa lọ́pọ̀lọpọ̀ wípé innal halal bayyinu wa innal haram bayyinu wa baynahuma umurun mushtabihat la ya'lamuhunna kathirun minan nas pé nǹkan tó jẹ́ halálù ó fojú hàn kí hàn ṣe tó rẹ̀ jẹ́ haramu ó fojú hàn ó àwọn èèyàn mọ́ ìpé àmọ́ wà mọ̀ ní tákọ̀ ṣubùhá kọ́kọ́ di sábàrá lè dé ní yí wà ìrìnlẹ̀ ẹ̀tọ́ wá gba àwọn nǹkan tó ń jù lẹ́yìn tó ti ma halal tó ti ma haram wá gba àwọn nǹkan yí rújú pé àwọn ah, bóyá rìbá wọnú kìíní mọ́jẹ̀ ń ṣe àwọn ah, bóyá tẹ́tẹ́ ní mọ́jẹ̀ ń kó níbi ẹ̀sìn rẹ̀ nínú ẹ̀sìn rẹ̀ àti ẹ̀rìdìn àti ìjọ ọmọlúwàbí ẹ̀ tó mórí bọ́ kó níbi nǹkan tó lè sọ̀yàn nù látara ìrújú ó mórí bọ́ nínú nǹkan tó lè yẹpẹrẹ èèyàn látara ìrújú so ìpáyà ọlọ́wọ́n bá ànábì Ibrahim ó pe àwọn ìjọ rẹ̀ sí ibi ilé ó ní zalikum khairun lakum pẹ̀lẹ́ ìta wá ń pè yí sí yìí ìyẹn ni ìjìnà sí ìmọ̀ ọjọ́ ṣùgbọ́n àwọn òṣàfẹ́ fọwọ́ ara yín gbẹ́ tẹ́gbẹ́ síbi òkúta gbẹ́ síbi igi tẹ́ ń fọwọ́ ara yín kó lọ sí àyè tẹ́ wọn sí tẹ́wàá ń jọ́sìn fún wọn ó ní ìjìnà sí ìjọ́sìn sí àwọn nǹkan yìí ذلكم كواما جوسف الله ذلكم خير لكم إن كنتم تعلمون ilé ìmọ̀ lóore fún ìgàn tó pé ẹni tó jọ́sìn fún kan ní àtọ̀sọ́lá tó wá rò pé nǹkan yóò ṣe òun láǹfààní ní àìmọ̀ ló ń dààmú rẹ̀ ànábì Ibrahim ni àwọn nǹkan yìí kò ṣe ní àǹfààní kankan kò mórí kan wá báyìí ìwà padà sọlọ́wọ́ ọba ìjọsìn ọlọ́wọ́ ọba zalikum khairun lakum eléyìí lóore fún yìí tẹ́wá ipẹ́ ìmọ̀ ni so mélòó náà àwọn èèyàn lẹ́lẹ́ máa pè àwọn èèyàn ó pè pé ah,

ọkàn ní kó ń ṣe léèlé ẹ̀kan ẹ̀kan yẹn gan ó ti yọ́kò nínú Islam àti kí kò túbá kẹ́kọ́ tí ó tó bá kó sínú ṣíríkù kó alẹ́kan pé òun ṣe tí ó bá túbá lọ sọ́dọ̀ ọlọ́mọ ọba ẹniyẹn ti dọmọ náà kọ́nà ọba kó mọ́ pè wà lọ́mọ náà so nǹkan tí ò ní jẹ́ kó dọmọ náà orí kó túbá kó ṣẹ́rí pàṣọ́lọ́ ọ̀dọ̀ ọlọ́run kó mọ́ ṣe nǹkan yẹn mọ́ nínú ìtúbá òun náà ní kó kábàámọ̀ anádàmù pípa nǹkan tó ń ṣe yìí ó burú jáyé ohun tún ṣe irú ohun nínú ẹ̀ kó láàbí ọkàn tó lè pé òun níṣẹ́ padà sí ìkíní yẹn kó wá káwọ́rò pé àmì ìtẹ̀ tún ṣe ìkíní láyé yóò ní túbá lọ́dọ̀ ọlọ́run kó ìgbà tó túbá lórí ẹ̀yẹn kò gbé jù sílẹ̀ o ó ń ṣe zìnà ó dẹ̀ ní àwọn túbá lọ́dọ̀ ọlọ́run ó dẹ̀ ṣe àbí ẹjọ́ àdíọ́kàn rẹ̀ ìwà pé àwọn ìmá ṣe kí ní ìsì ó rẹ̀ ló ń túbá olè a ní àdíọ́kàn yẹn gbọ́rọ̀ lé pé òun ní ṣẹ́rí padà sí ìdí rẹ̀ ẹlẹ́kejì yóò ní ọkàn wípé yóò káwọ́rọ̀ pé òun tún ṣe ìkíní mọ́ láti ní lọ mo ti ń túbá ẹ̀bá mi dé ó ṣàwọn láti ní lọ mi ò tún jọ́sìn fún nǹkan mi àròsí aláàmọ́ ìtò wá jẹ́ ìparí yóò wá kábàámọ̀ yóò ní máa rántí nǹkan tó ń ṣe nígbà bí ń dẹ́ṣẹ̀ kó á lóhun tó bá sọ́dọ̀ Allah kó dẹ̀ máa rántí kó dẹ̀ tó máa dunú tó ilé òun ni a májẹ̀mú ìtúbá ètò wá ń jẹ́ ẹlẹ́ẹ̀kẹ̀rin bẹ tó bá ṣe pé ó ní ṣe pẹ̀lú ìwọ̀ èèyàn ẹ tó jí owó olówó kó á lóhun tó bá sọ́dọ̀ Ọlọ́run ìtúbá rẹ̀ ò nígbà owó yẹn o ní láti lọ dá padà fẹ́ tó ní àmọ́ ògbẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ o ní láti dá padà fún un ìmọ̀ òparọ́ mọ́ọ̀yàn ni àwọn àbí fún ẹni ẹ̀bùn lórí irọ́ tó pa mọ́ọ̀yàn yẹn àbúwò ti ẹ̀kún ẹlẹ́bùn inú ẹ̀kan dùn pó parọ́ mọ́ ẹ̀tọ́ rẹ̀ ní nígbà tó o bá ti túbá sọ́dọ̀ lọ́n o ní láti lára májẹ̀mú ìtúbà yẹn kó lọ dá ìsọ̀rẹ̀ padà púpà lágbájá kan báyìí báyìí báyìí báyìí mo parọ́ mọ́ ní o ẹ̀kọ́ lọ́n kó mọ́ṣáláì ṣàforíjì fún mi nǹkan tó jẹ́ owó olówó bóyá oúnjẹ ọmọdọ̀ ń ṣiṣẹ́ fọ́ gáà ní lọ́dá owó rẹ̀ padà fún tó bá ní pé òṣè wá wá ọ̀gá ẹ̀sí sí òòrí mọ́ owó yẹn ìdèdè rẹ̀ yọ lọ fi so ilé lára pé èèyàn tó bá sọ́dọ̀ lọ́ọ̀ni àbí Allah subhanahu tọ́mọ aṣẹ́ ìpadà sọ́dọ̀ ọlọ́run ọba zalikum khairu lakum in kuntum ta'lamun lẹ́yìn yóò ṣe yí oore olóore fún yín ó láǹfààní fún yín tó bá ṣe pẹ́ yín mọ̀ ni so ibi ni a dúró ní ìrọ̀lẹ́ abẹ́ Allah ta'ala ní wọn bá tá a ṣe lálàyé kójíkó ṣe wá láǹfààní a máa tẹ̀síwájú lórí ẹ̀ ní ìgbà mìíràn sallallahu wa sallam wa muhammadin wa ala ahlihi wa ashabihi ìbéèrè wa alaikum assalam ìbéèrè Islam sọ lórí ọ̀rẹ́ àti ìbárí ayàlùkọ̀ tó jọ nígbà ìyàwó àti ọmọ tí wọ́n yọ ṣàkóso ìrìnàjò ìyàtà. Mi gbọ́ ìbéèrè yẹn yí dáadáa. Pé wọ́n fẹ́ abẹ́ ìṣọ́ ṣe ìrìnàjò